بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه نيوم تيتي أدكني nínú sùn ìjà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rin ọdún àti ọdún mẹ́tàdínláàádọ́ta ìjọ. السلام عليكم ورحمة الله وبركاته إلي في أجاجات من أصل الحجة تسكي أتبرسني كا وان من أجمع pàtàkì rẹ̀ tó bàbàrà rẹ̀ nítorí àwọn nǹkan ńlá ńlá tó wà nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yẹn àwọn ìjọsìn ńlá ńlá ti bẹ̀rẹ̀ àti àwọn ọjọ́ kan tó tún wà nínú ẹ̀ bí ọmọ àwọ̀fà ọjọ́ léyà gbogbo àwọn eléyìí. òun lọ́pàpọ̀ tó fa ọlá fún àwọn ọjọ́ mẹ́wàá yìí. gbogbo wa ká má gbàgbé ọ̀rọ̀ ta ló sọ̀rọ̀ àlọ́sọ̀rọ̀ sọ pé mọ́ọ̀mù ìyá mi mọ́ọ̀mù ìyàwó mi àlàámọ̀ sọ̀rọ̀ kò fi أحب إلى الله أحب إلى الله من هذه الأيام وصدق عليه lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ sóhun tó tó bá rẹ̀ ìbí sọ̀rọ̀ sọ̀rọ̀ àmì sọ̀rọ̀ sọ̀rọ̀ èyí ìmọ̀lẹ́ ti ká dúró kí n sọ̀rọ̀ èyí náà. kódà kí ni ẹja tó lọ́dọ̀ lọ́wọ́ òkú yìí tí ó lórí bí ìjọba rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe tó mẹ́wàá rẹ̀ ṣe káàdì kan nígbà yẹn lèèyàn tó ṣe dáadáa tó ṣe déédéé rere ní abàtì mẹ́wàá rẹ̀ nínú àwọn dáadáa. pọ̀ nílé ìjọba zikiru yẹn ti tẹ̀lé nígbà tó ń sùn yẹn ti tẹ̀lé látàrí àná àwọn láti bẹ̀rẹ̀ gbólóhùn ọlọ́wọ́ àti ọlọ́wọ́ àti ọlọ́wọ́ lọ́ọ́ ìlànà ìlànà ọlọ́wọ́. àdékè ní ìyẹ̀wò ní kéde kéde. kì í dẹ̀ ṣe fẹ́ yẹn nìkan ní gbogbo àkókò tá a bá ti ráyè kí yẹn máa lò èèyàn wà lẹ́nu sẹ́ èèyàn jókòó èèyàn dúró èèyàn tẹ̀lé lẹ́lẹ̀ èèyàn rìn lọ́dún nítorí rẹ̀ láti nínú àwọn tàbí méjì àbòbọ̀rẹ́ ìrọ̀lẹ́ àbúlá ìrọ̀lẹ́ máa ọ̀rọ̀ ìrọ̀lẹ́ ọ̀rọ̀ máa àwọn àdìsí máa jáde lọ sọ́jà báyìí tí wọ́n máa ṣe àdúgbò yìí láàrin ìyá káàmì ìdílé lọ́kọ́sùn yìí àwọn dídùn yẹn àwọn ń pè ní dídùn mọ́tìláwà àbí kìrì mọ́ngẹ́rẹ́ tí ò ní gbèsè yìí. nítorí ọ̀rọ̀ mi náà tó wá sọ́sọ́ yìí pé àdínkù sí ọjọ́ kan láyé ìlú ìpè ká ti ṣẹ́ dáadáa bẹ́ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí ìlọ tó ọjọ́ yìí fa ákìrò ìrìndínlẹ́ mí wọ́tàkìlì wọ́tàkìlì ànábi sọlá sọlá bí ẹgbẹ tí ó pọ̀ nínú ẹ la ilaha illallah alhamdulillah allahu akbar ẹjẹ ọ̀pọ̀ nínú rẹ náà lórí agbẹni àmì ìdílé gbígbónú allahu akbar allahu akbar gbogbo ẹ lórí rẹ la ilaha illallah wallahu akbar allahu akbar walillahi alhamd kò sí ìṣòwò inú mẹ́tẹ̀ẹ̀ta dáa wíwọ ayé ọkọ rẹ lórí jama akpa kọ ní ibẹ̀ lọ́wọ́ ẹdẹ tó ní ká ẹ bá ti ní bí tẹ́lẹ̀ abẹ ká máa ṣe láwọn tí ó lóore tí tí ó di ọmọ àrọ ọ̀rọ̀ kẹta àwọn tá a bá fẹ́ paléyà láti òní lọ àgbọ́dọ̀ bí kan náà àti gbọ́dọ̀ bí wa àti máa fẹ́ àti máa bí ẹnì kọ̀ọ̀kan ní ilé ìgbèrò láti paléyà kò gbọ́dọ̀ mú èékánná kan jáde lára ẹ̀ ọ̀gbọ́dọ̀ kí tó